أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد أيها المسلمون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون الله سبحانه وتعالى أتركاتك فون وجشن لا النبوة محمد صلى الله عليه وآله وسلم ìkí àti ìgbé ọlọ́run ọba kó máa bá òjíṣẹ́ ọlọ́run ó sì máa bá wọn ará ilé rẹ̀ ó sì máa bá gbogbo àwọn sàhábà lápapọ̀ àti gbogbo àlùmọ́ ànábì títí jọ́ gbẹ̀ndé alkiyama. eléyìí ó máa jẹ́ ìjókòó mi lórí ìjòkó tí a fi àkọlé rẹ̀ ní Jama'atul Ikhwanil Muslimin haqiqatan wa manhajan àwọn ìjọ Al-Ikhwanul Muslimun irú ìjọ wo ni wọ́n kí ni ìlànà wa wọ́n tún máa pè wọ́n ní the Muslim Brotherhood àwọn ìjọ Al-Ikhwanul Muslimun ń tí a fi gbèrò láti sọ àwọn ọ̀rọ̀ díẹ̀ nípa wọn òun náà ni pé a rí i pé láìpẹ́ yìí àwọn ìgbìmọ̀ àwọn àlùfáà àgbà nílùú sòròdíyà wọ́n padà dé díẹ̀ wọ́n ṣàlàyé àwọn ìjọ yìí fún àwọn èèyàn lẹ́ni tí ń sọ wípé ìjọ tí wọ́n ń da ìlú làwọn ni wọ́n tẹ́rọ́rìsì ni wọ́n ní tí wọ́n ń ṣe àwọn àgbésẹ̀ wọn àti ìlànà wọn kò jọmọ ti islam kò bá ti islam mu wọn ò sọ pé wọn kì í ṣe mùsùlùmí o ká má ṣe ọ̀rọ̀ wọn gbọ́ ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ wọn nínú ètò ẹgbẹ́ wọn nìyí wọ́n ń ṣe àwọn àgbésẹ̀ kan tó já sí pé islam bọ́ pábọ́sẹ̀ kúrò níbẹ̀ eléyìí ló fà tó já pé ẹlòmíì ó lè máa wo pé kí àwọn àlùfáà rí tí wọ́n fi ń sọ̀rọ̀ eléyìí wọ́n kọ́ síwájú àwọn àfa àyẹ̀tò kìbárì ulama àìmọye àwọn àlùfẹ́ẹ̀sì ni wọ́n ti sọ̀rọ̀ nípa wọn ẹlòmíín sọ̀rọ̀ nípa wọn lákọ̀ọ́kọ́ ìgbà tí ó sọ madhaj lẹ́ni tó yìn wọ́n wàtàlẹ́ àná ẹlòmíín kò sì padà ṣe tààrà ọjọ́ kó padà kú ọ̀rọ̀ yẹn kó kó o gbé padà wípé tó ń sọ tẹ́lẹ̀ òun bẹ́ẹ̀ náà ṣùgbọ́n àwa gbèrò láti sọ pé ta ni wọ́n kí ni ìlànà wa lẹ́yìn ìgbà tí a ti sọ̀rọ̀ nípa man huwa hasanul ta ni hasanul banna gẹ́gẹ́ fún ara rẹ̀ ẹni tí ó bá fẹ́ gbọ́ tani hasan al-banna ta sọ̀rọ̀ ṣókí nípa ẹ̀ kó padà síbi ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tá a ti sọ nípa àkọlé jama'atul ikhwan al-muslimin haqiqatan wa manhaj lónìí insha allah ta'ala ohun tí a fẹ́ gbéyẹ̀wò nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ òun náà ni al-ikhwan al-muslimuna wa shi'a al-ikhwan al-muslimuna àwọn al-Ikhwan al-Muslimun àti ìjọ ṣíà àti ma ìjọ tí wọ́n ń pè ní ṣíà irú ìjọ wo ni wọ́n ní aká fún wa ní ìtumọ̀ díẹ̀ nípa àwọn ìjọ ṣíà yìí àwọn náà ní àwọn ìjọ kan tó já sí wípé téèyàn ó bá gba Islam lọ́dọ̀ wọn lẹ́yìn shahadatan ìjẹ́rìí pé kò sí olùjọ́sìn fọ́kàn lédodo àyàfi Allah àti ìjẹ́rìí sí wípé dájúdájú Muhammad òjíṣẹ́ ọlọ́mọba Allah yìí. ìyẹn tún gbọdọ̀ jẹ́rìí kéèyàn tún jẹ́ mùsùlùmí lọ́dọ̀ wọn wípé Abubakar Umar Usman Aisha Hafsa inú náà ni wọ́n wà ọmọ náà ni wọ́n wọ́n sì ti ń bẹ nínú náà tó gbogbo Islam sojú nígbàgbọ́ eléyìí wọ́n jẹ́ ìjọ tó já pé àwọn sàábì ànábì wọn máa pè ní sì kà wọn náà nìkan ni wọ́n gbà ní mùsùlùmí wọ́n pè ya wa Aisha ní kèfèrí wọ́n pè lọ́mọ́ná wọ́n pè Hafsa radiyallahu anhuma wọ́n pè wọ́n ní ọmọ́ná ya wa Aisha yìí wọ́n jẹ́ ọmọ fún ọ̀gá wa síwájú wa khalifa wa Abubakar tí ya wa Aisha sì ń jẹ́ ìyá àwọn olùgbọ́lọ́wọ́ gbàgbọ́ bẹ́ẹ̀ náà ni ya wa Hafsa tí yorùbá máa ń pè ní afsa afsa hafsa wọn jẹ ọmọ fún aṣíwájú wa khalifa wa ẹlẹ́ẹ̀kejì tí í ṣe Umar ọba Khattab àtúnwò àti bàbá rẹ̀ ṣí àgbà kan máa náà níwọ̀n. àwọn ṣí àgbà yìí pé alukur'an ti ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí kì í ṣe alukur'an tí ó pé wọ́n gbà yìí pé n ti ń bẹ ti ń lọ́dọ̀ wa ni ìgbàgbọ́ àwọn ṣíà máa pè wọ́n ní àwọn àwọn oní ìmáàmù méjìlá wọn máa pè wọn ní jaafariya ẹ̀rí nínú àwọn tí ń rẹpẹsẹ́ǹtì wọn tí ń ṣaṣojú wọn ní nàìjíríà yìí òun náà ni àwọn ìjọ zẹkizẹki eléyìí tí ìjọba nàìjíríà mú láìpẹ́ yìí ìjọ zẹkizẹki ṣíà ni wọn gbogbo ẹni tí ó bá ti gba ìlànà àwọn ẹṣin mùsùlùmí bẹ́ẹ̀ ẹni tí ó bá sì gba àwọn sàájà nẹbì tí wọn pè ń kékeré yàtọ̀ sáwọn bíi méje péré ẹni tí o bá ti gba àwọn yòókù ní kèfèrí òun náà kì í ṣe mùsùlùmí àwọn ṣé àníyẹn tí wọ́n gbà pé kèfèrí làwọn sàábì ànábì onídìínà níyàwó Àìṣà ó yẹ kí wọ́n ti dú ìyàwó Àìṣà lójú ayé ànábì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ wa àwọn ṣé àtàwá sọ yìí ìhàwó làwọn àgbẹ̀fẹ̀wálò ní mùsùlùmí náà ni wọ́n kọ sí àwọn ìjọ ṣé àti à ń sọ̀rọ̀ nípa wọn yìí قال البهنساوي في كتابه السنة المختارة عليها afa kan be nínú يعني ikhwan ni السنة المختارة عليها tírà منذ أن تكونت جماعة التقريب بين المذاهب الإسلامية والتي ساهم فيها الإمام البنا والإمام القمي والتعاون قائم بين الإخوان المسلمين والشيعة وقد أدى ذلك إلى زيارة الإمام نواب الصفوي سنة 1945 ميلاديا للقاهرة ولا غرو في ذلك فمنهج فمناهج الجماعتين تؤدي إلى هذا التعاون أفو نتري منه السنة المفترى عليها wọ́n ní láti ìgbà tí wọ́n ti gbé ìgbìmọ̀ ẹgbẹ́ kápá gbogbo àwọn ìjọ mùsùlùmí papọ̀ sójú kan gbogbo ìjọ ìjọ sufi ìjọ shia ìjọ sunna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àṣà irọ́ kápá gbogbo ẹ̀kọ́ kó jẹ́ yọ̀ọ̀kan ká gbàgbé ẹni tí kálukú dúró lé lórí. àfa yìí ni wọlé ti sáà náà fi alìmáàmù ìbánilẹ̀ wọlé ìmáàmù kùnmí eléyìí tó já pé ó kópa púpọ̀ níbi ìgbésẹ̀ yìí alìmáàmù ìbánilẹ̀ ìyẹn hasan ìbánilẹ̀ wọlé ìmáàmù kùnmí àti alìmáàmù kùnmí hasan ìbánilẹ̀ òun ni ẹni tá ti kọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ olórí àti olùdásílẹ̀ àti olùdarí àkọ́kọ́ fún ìjọ al-Ikhwan àdìmọ́mù lùkúmí òun náà ni ẹni tó jẹ́ olórí àwọn ṣíà ní Iran lásìkò rẹ̀ wọ́n ní àfáyé ní wọ́n ta'awun qa'imun bayna al-ikhwan al-muslimin wa ṣíà ìjọ fọwọ́sowọ́pọ̀ ìkúnra ẹni lọ́wọ́ ìgbéra ẹni níwọ̀ àti ìbára ẹni ṣepọ̀ eléyìí tó dámára àti ìranra ẹni lọ́wọ́ lórí ntí kálukú ń bẹ lórí ẹ̀ ó ń bẹ láàrin àwọn al-Ikhwanul Muslimun àti àwọn ṣíà. وقد أدى ذلك إلى زيارة الإمام نواب الصفوي eléyìí bí tí alimami tó jẹ́ ìkan nínú àwọn ṣíà tó jẹ́ ìkan nínú àwọn àgbà ṣíà eléyìí fà á tó fi láǹfààní láti wá bẹ ìlú kọ́yírọ̀ wò í ṣe káírò ní ọdún 1945 wala gharwa fi dhalik àfáà ní kò sí ìmọ̀ níbi ìṣẹ̀lẹ̀ yìí pé ṣíà wá bẹ ìfọwọ́nù wò ọ̀gá ṣíà àgbàlagbà nù àwọn ṣíà ìkan ṣíà wá àwọn ìfọwọ́nù wò ní mísírọ̀ àfáà ní kò sí ìmọ̀ ń bẹ̀ فمناهج الجماعتين تؤدي إلى هذا التعاون torí wípé ìlànà tí àwọn ẹgbẹ́ méjèèjì yìí ń tọ̀ ó béèrè fún wípé kírú àṣepọ̀ báyìí ìran rẹ̀ ni lọ́wọ́ báyìí kó máa bẹ láàrin eléyìí jẹ́ ìtọ́ka tí fi rinlẹ̀ wípé àwọn Ikhwanul Muslimun wọ́n jẹ́ olùbáṣepọ̀ olùrànlọ́wọ́ fún àwọn aṣíà tí wọn ò rí láìsí kankan níbi ọ̀rọ̀ àwọn aṣíà wọ́n jọ ń ṣe àṣepọ̀ tí ń bẹ láàrin wọn àṣepọ̀ tó dámára ni masha allah ìjọ al-Ikhwanul torí ẹ̀ tẹ́yìn kan bá ń gbìjà al-Ikhwanul tó wá ní ẹ máa tako ṣíà ẹ máa sọ̀rọ̀ ṣíà ẹ máa ṣe wáàsí ègéǹsì ṣíà ẹnìyẹn tí ìmọ̀ tí Ikhwanul Muslimun ń bẹ lórí ẹ̀. Ikhwanul Muslimun àti àwọn ṣíà jọ máa ń ṣepọ̀ láti bẹ̀rẹ̀ náà ni wọ́n sì jọ máa ń rìn papọ̀ wọ́n jọ máa ń ra wọn lọ́wọ́ lórí ìlànà tí kálukú bá gbé kalẹ̀ tí ń bẹ lórí ẹ̀ ni. àfáà yìí tó sọ nínú tíra yìí lẹ́ni tí ń tún sọ̀rọ̀ tí ń tẹ̀ tíra náà ni عفاني فقال رضوان الله عليه أي الحسن أو أي حسن البنا عفاني حسن البنا قل ويونس صويبي اعلموا إلما أن أهل السنة والشيعة في أهل السنة والشيعة torí pé àwọn àlùfáà máa ń pè àwọn mùsùlùmí ní àwọn tí ò bá ti gbárò orí ṣé àlọ wọn á kó wọn lé àlùsùnà ẹrí ìyẹn ni àlùsùnà بمعنى العام بصفة العامة نيرو وطبور سباني خاصة وناني أو تعتمة سوان ومنهج السلف كتاب السنة ومنهج السلف وفام السلف سو حسن البناني اللي ما فيها معال السنة يا وشيا مسلمون مسلمين كناني أو مديجي تجمعهم كلمة لا إله إلا الله وأن محمد رسول الله gbólóhùn tó so gbogbo wọn pọ̀ tó kó wọn papọ̀ mára wọn òun náà ni gbólóhùn la ilaha illallah muhammadu rasulillah wa hada aslul aqida eléyìí náà sì ní ìpìlẹ̀ àdìọ́kàn kápẹ́ tàbí pé yẹn mú mi nílé nípìlẹ̀ ìgbàgbọ́ islam. wa sunnatu wa shi'atu fihi sawa'un wa 'ala ittiqa'in wa 'ala ittiqa'in wọ́n ní asanul banna sọ wípé àwọn ahlus àti àwọn ṣíà níbi ìpìlẹ̀ yìí níbi ìgbàgbọ́ yìí déédéé ni wọ́n wọ́n sì pàdé papọ̀ èrè tó bákan náà ní gbàgbọ́ wọn sí ṣahada táàní bákan náà ní pàdé wọn pọ̀ lórí ṣahada táàní àjọkàn ìtẹ̀rí méjèèjì yìí. afa ni hasan al sọ pé amel khilafu baynahuma ẹ̀wárí ìyapa ń láàrin sunna àti ṣíà fa fi umurin. من الممكن التقريب فيها بينهما wọ́n ní ìyapa eléyìí níbi àwọn ọ̀rọ̀ kan tó já sí ó rọrùn láti lè tò wọ́n papọ̀ kájọ tò pọ̀ ká gbàgbé ibi tá a ti yapa yẹn ní kájọ máa lọ pọ̀. tó èsì ni wípé a gbàgbé ìpè àwọn sàábé ní kékeré táwọn ṣí apá àwọn sàábé ní kékeré ìpè wọn lọ́mọ náà ìpè àwọn Aisha radiyallahu anha Hafsa àti gbogbo àwọn ọ̀gọ̀rọ̀ àwọn sàhábà yìí ìpè wọ́n lẹ́ni iná ẹni iná ìpè wọ́n ní kékeré ìpè wọ́n lọ́tọ̀ ọlọ́run à ń gbàgbé àwọn eléyìí pé kìí ṣèpìlẹ̀ àwọn tá a lè gbàgbé láàrin ara wa tá a sì jọ máa ṣe tá a sì ṣe pọ̀ owó dámára ni eléyìí ni tí Hasan al sọ gẹ́gẹ́ bí ó ṣe ń bẹ nínú tírà as-sunnatul muftara alayha eléyìí tún jẹ́ ẹ̀rí kan ń já wípé ìhà tí àwọn àwọn al-ikhwanul muslimun tí wọ́n kọ sí àwọn ṣíhà àti ìṣepọ̀ pẹ̀lú wọn ìṣewọléwọ̀de pẹ̀lú wọn kájọ jókòó pọ̀ kájọ ṣèdáwà kódà ká fún ní wàásù kó báwọn yẹn sọ̀rọ̀ kó àdírẹ́sì àwọn èèyàn káwa náà lọ́dọ̀ wọn kájọ ṣe pọ̀ ìhà wípé àlejò bára wa ṣe ni kágbàgbé kí wọ́n ń pè sàábé àwọn sàábé ànábì ní kékeré wọ́n ń pè Aisha ronzi náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kágbàgbé yìí nínú ọba ti gba ṣahada sáàlì so eléyìí ni ti Al-Hasan al-Banna ti ó sọ bákan náà nínú àwọn tó jẹ́ àwọn abẹnugan nínú àwọn al-Ikhwanul Muslimun tí a ń pe orúkọ rẹ̀ ní Umaru at-Tilmisani Umaru at-Tilmisani ẹ̀rí tó náà jẹ́ ìkan nínú àwọn olùdarí àwọn ìjọ ṣíà tó jẹ́ olùdarí kẹta fún ìjọ Ikhwanu afwan kì í ṣe ṣíà o Umaru at-Tilmisani jẹ́ ìkan nínú àwọn tó jẹ́ àà àfa àgbà yányányá olùdarí àgbà yányá ẹlẹ́ẹ̀kẹta fún ìjọ al-Ikhwan al-Muslimun nínú tíra Dhikrayatun la Mudhakkarat ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé wa fil arba'iniyat ala ma adhkur láwọn àsìkò forties yẹn nineteen forties láwọn àsìkò yẹn nìyí léyìí tí mi ò gbàgbé kana sayyidul qummi ẹni tó jẹ́ àṣeyídò lọ́kùnmí tó jẹ́ àgbà àwọn ṣíà ìmáàmù àwọn ṣíà láti Iran wọ́n wọ ṣèyíyù mẹ́zhàb ìlànà rẹ̀ ní ìlànà àwọn ṣíà yẹ́nzìlú dọ́ìfà nàálẹ̀ ìkọ̀wán ìlmárkẹ́zì làánù ó máa ń wá bá wọn àlìkọ́wánù mùsùlùmí ó máa ń wá bá wọn lálejò wọn máa gbà á lálejò kódà ńgbà tó bá dé sọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí àlejò wọn a máa gbà á lálejò sí almarkez al'am èrì òun náà ni sẹkítírì àwọn àgbàyányá ibẹ̀ ni wọ́n máa ń gbà á lálejò sí. wọ́wọ́pútù ha lásìkò gbà yẹn kánà ìmáàmù shahid hasan al tí wọ́n ń pè ní al-imáàmù shahid ya'malu jaddan ó jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ takuntakun ala at-taqrib bayna al-madhahibi. láti lè pa gbogbo àwọn mádàbí papọ̀ mádàbí ń bí àkẹ́sí mádàbí fíkì o àwọn jàmá jàmá jàmá ìjọ ìjọ ìjọ ìjọ súnà ni súfì ni sáláfì ni ṣíì ni gbogbo ẹ gbogbo ẹ láti kó wọn pọ̀ gbogbo yẹn gbàgbé ẹ so Hasan banna ń ṣiṣẹ́ láti ṣe àkó yẹn lásìkò tó ń bẹ lójú iṣẹ́ yẹn àṣeyídọ̀lùkọ́ mi ó máa ń wá sí ọ̀dọ̀ àwọn al-Ikhwan al ní ìlú Egypt lẹ́ni tí wọ́n sì máa ń gbà lálejò sí general secretary àwọn ètò jẹ́ àyè ńlá àwọn yányá. arákùnrin kan àfáà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ishaq Musa al-Husayni nínú tírà rẹ̀ tó gbajúmọ̀ tó pè ní al Muslimun kubur al-harakat al-islamiyyah àwọn àlèkọ́ni mùsùlùmí ni àwọn ẹgbẹ́ tó tóbi jù nínú àwọn islamic movement modern islamic movement àwọn ìjọ islam tuntun gbàlódé islam ikhwan muslimun ni ó tóbi jù títóbi ń gbà mí lè má jẹ lérò tóye tó afá yìí nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn wọ́n sọ ń bẹ̀ wípé al ikhwanul muslimun al-ikhwan al-muslimun wọ́n jí wa pé min anna ba'da tullab ash-shi'ati alladhina kanu yadrusuna fi misr qad indammu ila jama'ati al-ikhwan wọ́n ní àwọn kan nínú àwọn ọmọ ṣíà tí wọ́n dá àwọn ọ̀dọ́ langba ṣíà tí wọ́n wá sílùú mísírọ̀ láti wá kéwú láti wá kẹ́kọ̀ọ́ wọ́n jọyìn ní àwọn àjẹsọ̀wá nínú mùsùlùmí yẹn pé àwọn gán tó jọyìn ní ẹgbẹ́ yẹn káwọn gan tó bú à ń bẹ̀ gẹ́gẹ́ bíi mẹ́mbà nínú al-Ikhwan al-Muslimin tó káwọ omi tí àṣepọ̀ tó dán mara dé láàrin al-Ikhwan al-Muslimin tó Ikhwan al-Muslimin orílẹ̀ èdè ń bi kí èyàn jẹ́ ṣíà kí mùsùlùmí jẹ́ ṣíà kí mùsùlùmí jẹ́ Ikhwan kí mùsùlùmí jẹ́ mùsùlùmí so torí ẹ wọn akọmọdé tí àwọn ṣíà gbà wọn lálejò kódà wọn kún wọn ní mẹmbàṣì àwọn ṣíà wọn tún jọmọ ẹgbẹ́ nínú الاخوان المسلمون في شكل لأنه تلا كمدار كرمي الإخوان المسلمون كبر الحركات الإسلامية الحديثة مصطفى السباعي دكتور مصطفى السباعي ثم جمالي تجع المراقب العام هو هو إخوان المسلمون في سوريا في سوريا إن تجع أعزى ينيا في إخوان من سوريا مصطفى السباعي so ni wọ́n sọ wípé man arada an yakuna ja'fariyan haqiqiyan falyanḍamma ila sufufi al-ikhwan al-muslimin gbogbo ẹnikẹ́ni tó fẹ́ jẹ́ ṣíà ògidì ṣíà tó fẹ́ jẹ́ ṣíà ojúlówó ṣíà tí ìjọba gidi ọmọ ọkọ nínú ṣíà falyanḍamma ila ikhwan al-muslimin قل شيء إخوان المسلمون يعني من أراد أن تبكر أن يكون جعفريا لا تجد الشيعة فلينضم إلى صفوف الإخوان المسلمين قل جوين سافا وإخوان يجد الشيعة سبحان الله سوى فيها فالدكتور مصطفى السباعي كنا يبتشين دكتور يتصرون جونا يجبيو شيرين لي wọnà ní ní àárẹ àwọn tó jáwọ ọdọ làǹgbà ọmọ ṣíà ọmọ súnà ọmọ ikhwan onímọ̀ni àròdà ayẹkùn jàfàríyàn haqiqiyan falyanḍamma ila sufufi ikhwani al-muslimin tó o bá mọ̀ wípé o fẹ́ jẹ́ ojúlówó ṣíà lọ́jọ́ ìnìyàn sáfù àwọn al-ikhwan al náà túmọ̀ sí pé ara wọn ṣíà nínú ikhwan al so ọ̀rọ̀ tí àwọn tí wọ́n já àwọn ikhwan gángan sọ òun náà ní eléyìí ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ òun náà ní. الإخوان المسلمون والطاعة المطلقة للأمير الإخوان المسلمون والطاعة المطلقة للأمير إخوان المسلمون àti ojú tí wọ́n tu àti àti ìgbọ́n pa òfin olórí má lálẹ́ ìní wu àṣeyẹ àtọ́ àtúntà ìtumọ̀ rẹ̀ ni pé ká pa òfin olórí má ní gbogbo òfin tó bá ti tẹ gbogbo àṣẹ tó bá ti pa wá ẹ má su àṣìlẹ̀ o ẹ sáà máa tẹ̀lé gbogbo ẹ máa fọ́lù ẹ bó bá ṣe ń gbé kalẹ̀ kódà kò bá àtakò tíra ọlọ́run kò bá àtakò sunna nẹ́bí máa fọ́lù ẹ bó bá ṣe ṣe kíni bó bá ṣe gbé kalẹ̀ òní àtọ́ àti mọ̀kúlápọ̀ ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ ká wọ́n ti Mahmoud Sabbagh tó sọ nínú tíra at-Tanzim al-Khass wọ́n ní wal amiri jama'ati haqqu ta'ati tamma ala jami'i afradi jama'atihi ẹni tó bá jẹ́ àmírù ìjọ ìṣòwánù láàyè kan níbikíbi ó ní ẹ̀tọ́ kan ẹ̀tọ́ ìtẹ̀lé àṣẹ tányányá ìtẹ̀lé àṣẹ rẹ̀ tányányá ó ń jẹ́ ìwọ̀ gbogbo ẹni tó ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ tí ìkọ̀wánu mùsùlùmí bá ń bẹ ní nàìjíríà tó bá ń bẹ ní Lagos state gbogbo ọmọ ẹgbẹ́ àlè ìkọ̀wánu mùsùlùmí àṣẹ ẹni tó jẹ́ àpá àwọn àbí àmírù wọn kò gbọdọ̀ má tẹ̀lé ó ju àṣẹ ìyá rẹ̀ bàbá rẹ̀ lọ ó lò ju àṣẹ olórí ìlú lọ bá ṣe tó ń gbogbo òun tó bá wà kódà bó wà ní Saudi bó wà ní Sudan bó wà ní Mauritania bó wà ní Qatar bó wà ní Libya gbogbo òun tó bá wù kó wà àṣẹ olórí kan ní ìkọ̀wánu máa ń tẹ̀lé àṣẹ àníwù rẹ̀ ni ó tẹ̀lé ẹ̀rí atọ́ àtúnmọ̀kúlápọ̀ kódà bá ṣẹ̀rí bá takùtà àwọn olórí ìlú bó bá takùtà ọlọ́ àti kanẹ́bì yóò máa tẹ̀lé àṣẹ ẹni tó jẹ́ olórí rẹ̀ ni. tó wọn ni wọn nà lè jàmà á ti jàdà sátún wàrìfìlátún dàwúrí yá àwọn tí wọ́n já àwọn ẹgbẹ́ ìwáàna wọn máa jọ àwọn ẹgbẹ́ wọn lẹ́tọ̀ọ́ sí kájọ papọ̀ kájọ ṣe àjọpọ̀ kájọ rándí tébù kájọ gbímọ̀ràn وأن الأمير يستشير أفراد جماعته أمير قل بما لدى وين يقوكا nínú àwọn ọmọ abẹ́rẹ́ nínú ẹgbẹ́ dúnà ayé kúnà àléyìn ìgbàmọ̀ ṣùgbọ́n kì í ṣe dandan ni kó lo ìmọ̀ràn wọn. ká lè gba mara tó bá wù kó lò tó bá wù kó má lò. وعلى الفرد ألا يقدم على عمل يؤثر في مجرى حياته bẹ́ẹ̀ sì ni ọ̀ràn àyà ni fún ìkọ̀ọ̀kánú àwọn ọmọ ẹgbẹ́ kò gbọ́dọ̀ gbégbèsè kò gbọ́dọ̀ ṣe nǹkan kan eléyìí tó ní ń ṣe pẹ̀lú ìṣẹ̀mí ìgbésí ayé rẹ̀ kàtàwá gẹ́gẹ́ bí pa afẹ́fẹ́ yàwó wọ́tọ̀lá àbí afẹ́kọ̀ obìnrin kọ́bílẹ̀ àyíyá sùlẹ̀ àlẹ́ tẹ̀sírí ìbí ìmínà kìyà àdẹ̀tí àtọ̀rí kí àmírí jama ṣáájú kó rí àṣekáṣe yẹn tó wá kan látọ̀dọ̀ ẹni tó jẹ́ olórí tó jẹ́ àmírù ẹgbẹ́ rẹ̀ àmírù ẹgbẹ́ rẹ̀ yóò ṣe tẹ̀sí ọ̀rọ̀ pé mo rò ní kọ́ yóò sọ fún oníṣọ́jáde wípé yà lọ fẹ́yàwó nísìn ó yà fẹ́ ní báyìí ó yà kọ ẹni báyìí tí ó ń ṣe tí ò tí ọlọ́run ó yà ó gbọ́dọ̀ kọ́ gbogbo ìgbésẹ̀ tí ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan bá fẹ́ gbé nínú ìgbésí ayé rẹ̀ Ikhwanul Muslimun àwọn ni wọ́n là pláàni rẹ̀ fún kò gbọ́dọ̀ dá ìgbésẹ̀ gbé gbọ́dọ̀ dá nǹkan ṣe ní tó ní ń ṣe pẹ̀lú ìgbésí ayé rẹ̀ síwájú kí ni ẹgbọ́ kọ́bílà àyàsùlẹ̀ ṣáájú kúkú gbà kọ́bìlà àyàsọ̀lẹ̀ àlẹ́ tẹ̀sírí ìbíyì ṣáájú kó tó gba àṣẹ ní tó fẹ́ ṣe yẹn minal qiyada lọ́dọ̀ àwọn olùdarí lọ́dọ̀ àwọn tí ń darí ẹgbẹ́ àtọ̀rí kàmírì jàmáà ẹni tí ó sì fún láṣẹ yẹn náà ni ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ tó jẹ́ àmírù ẹgbẹ́ wọn torí ẹ̀ka bá ní tí òbí bá fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó fẹ́yàwó àbí kó lọ́kọ sábà ní ò gbọ́dọ̀ tí ì lọ́kọ kò gbọ́dọ̀ tí ì fẹ́yàwó kò tó bẹ́ẹ̀ kó ṣe àbí tí ò bá jọ máa lè. tóbi bá sọ fún ọmọ ẹgbẹ́ ọmọ rẹ̀ fífẹ́ lágbájá táwọn ọ̀gá àwọn àmì wọn bá ní ọ gbọ́dọ̀ fẹ́ kò fẹ́. wọlé yìí nínú àwọn nǹkan tí ń bẹ nínú al-ikhwan al-muslimin at-ta'atu al-mutlaqa lil-amir haqqun bí o máa gbà lọ́dọ̀ olórí kó tó bí gbèsè nínú gbèsè ayé ẹ̀ wọ́n bá ṣe ní òṣèlú gbọ́dọ̀ ṣe tán bá lò gbọ́dọ̀ ṣe gbọ́dọ̀ ṣe ẹni wọ́n bá ní o fẹ́ ni ẹni wọ́n bá lò fẹ́ gbọ́dọ̀ fẹ́ ẹni wọ́n bá ní o kọ̀ wọ́n bá lò kọ̀ gbọ́dọ̀ kọ̀ kò bá fẹ́ kò bá làálà sí ayé rẹ̀ ọkùnrin wò bá hàn ọ́ lè mọ̀ obìnrin wò bá hàn ọ́ lè mọ̀ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kọ́ náà ni. kódà ń gbà mí so ọmọ ẹgbẹ́ òfìrí láti ṣègbésí ayé rẹ̀ pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ àwọn olórí rẹ̀ gbogbo àṣẹ ni màá wá tẹ̀lé gbogbo àṣẹ tó bá ti pa tó ní ìjẹunta fẹ́ gbé yẹ̀wò nípa ìkọ̀wánú àlùmùsùlùmí níjọba òtòlí wa insha Allah ta'ala ọ̀rọ̀ wa sì tó ń bọ̀ kéjì tán nípa ìkọ̀wánú àlùmùsùlùmí haqiqatan wa manhajan abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kí wọ́n sì ṣe àmójúkú fún àṣìṣe nìkọ̀ọ̀kan wa ó fún wa ní ìsìnkọ́mà kó jẹ́ kó dodo yé wa ó sì já lè dúró ó sì lo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 فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا